أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 adá ọkọ fún ọlọ́wọ́n bá wa ọba tí ọlá rẹ̀ ga jùlọ adá ọkọ fún ọlọ́wọ́n bá lórí àwọn oríṣiríṣi oore ọ̀kan ọ̀jọ̀kan èyí tí a lè kàtà tọ́lọ́wọ́n bá ṣe fún wa àwọn èyí ga jù ní oore náà òun náà ni oore Islam ọlọ́run ó ní ká wà nínú ẹ̀sìn Islam ẹ̀sìn òótọ́ ẹ̀sìn òdodo ẹ̀sìn tọ́jú pé náà láàṣẹ láàfìrí ọlá láàkìrí ọlà níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo ẹni tọ́lọ́ bá ní kó wà nínú Islam ó fẹ́ pé ní ọlọ́wọ́ bá fẹ́ràn rẹ̀ ọlọ́wọ́ bá ọ̀fẹ́ kí ọtọ́ sí ìyá náà níjọ́ gbé dàrí kìíyàmà ilé ìjẹ́ orí ńláńlá tọ́lọ́wọ́ bá máa ń ṣe fún ẹlú rẹ̀ ọlọ́wọ́ bá dúpẹ́ fún ẹ lórí orí yìí orí náà wá ní kí pé kò sí ní kí jẹ́ orí tó délẹ̀ tanyanya àbí wá sí islam náà ní ìbámu pẹ̀lú sunna janabi muhammad sallallahu alaihi wasallam àtúwọ́n dúkú fọ́lọ́ lórí eléyìí ìpé islam tansi náà oníká máa ṣègbìyànjú ká máa ṣojú kòkòrò lórí báwo láàṣẹ wà lórí ìlànà islam lórí kí anábíwa muhammad sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ fún wa ọlọ́mà à ń bẹ̀ ìwà lórí súnà àlékún lílo súnà nígbèsè ayé wa ṣe fún wa ọlọ́run kọ́ wá sànú wa gbogbo ìta bá sí ní àwọn iṣẹ́ ìbádà náà kọ́ gbà á kọ́ yọ́nú sí fún wa kò sì san wálẹ̀ san dáadáa lórí ẹ̀ nínú àwọn oore tọ́lọ́ ń ṣe fún wa tí ó tún lẹ́tọ̀ọ́ kí á mẹ́nubà òun náà ni adúgbò fọlọ́n pé kí dá wa padà sérí ìjókòó wa yìí lẹ́yìn ìgbà tí a ti dúró fún ìdánilẹ́kọ̀ọ́ yìí kìtòrí àlejò ńláńlá tá a gbà òun náà ni àlejò oṣù Ramadan àdúgbò fún ọlọ́run ọkọ̀ wa kún náà àwọn tí ọgbà Ramadan náà tó sì ṣe ìwọ̀nba iṣẹ́ ìbáàdà lóríṣiríṣi lẹ́yìn kí ọlọ́run ṣe lé fífún wa tá a ṣe nínú oṣù náà ọlọ́run tó wá ní kí àwa nú àwọn tó ṣe ọdún Ramadan náà a tún fi bọ́ sí ẹ̀yìn Ramadan náà báyìí ọlọ́run bá dúpẹ́ fún ẹ o gbogbo àwọn ọmọ àyà wa nínú islam lọ́kùnrin àti lóbìnrin kí wọ́n ti jẹ́ pé ọlọ́run ọba láàrin àsìkò tá a wí wọ̀nyí ọlọ́run bá ń bẹ̀rẹ̀ dákun sáà ṣe àforíjì fún wọn akọ kẹ́ wọn àwọn náà kí àsìkò dáyé tó dá wa sí ọlọ́run bá ń bẹ̀ ọ jẹ́ jásí pé ní ìdásí wa tó dá wa sí ìdásí pé káfi lékún ní oríire ni ká fi lékún ní dáadáa ká lékún ní ẹ̀sìn kí a fi ní àlékún ẹ̀san dáadáa níwájú rẹ ọlọ́run ọba gbogbo ìgbà kí ìjẹ́pẹ́ ọlọ́run kí wọn náà bá tó tààbọ̀ sálì kíámà ọlọ́dàpọ̀ à ń bẹ̀ ọ́ dákun mọ́sá jẹ́ kí àsìkò wa tó lórí nínú islam nani? ni kó pa lórí islam kó gba gbogbo iṣẹ́ tí a ń ṣe kó fún wa kó dáríjì wa kó kẹ́ àwa náà ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم نعم àwọn ọ̀nà ọpẹ́ mi tó pọ̀ tí a lè kàtẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àfi àna ọlọ́run ọba àti agbára rẹ̀ àfi ń bẹ ẹ̀wọ̀n bá tá a dá yìí kó gbà fún wa fún gbogbo àwọn oore tí ọlọ́run ṣe fún wa tá a lè kàtẹ́ ọlọ́run tó wá sí àdéhùn wípé ní kí ẹ bá dá ọpẹ́ fún òun ọlọ́run ọba òun ó ṣàlékún fún yín ọkọ̀ tí a dá yìí dákun ságbà wọlé fún wa kó fi á sí àlékún àwọn oore ọ̀kan ọ̀jọ̀ kan ní ètò ń jẹ́ oore pàápàá ní kíkẹ́ tó wájú rẹ̀ ọlọ́run ọba ọ̀là ilaha illallah níbi tí a ó kí ka ẹ̀kọ́ fúnra wa lẹ́nìí nínú tíra tí a ń kà fúra wa iná ni kitabu tawhid kí ọ̀kan náà àwọn àgbà fúra wa islam الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله èyí tí àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ kéwòwẹ̀ tí wọ́n ṣe àlàyé kíra náà tí wọ́n fún olóòkọ pé ní fatihul majid sharhu kitabu tawhid òun náà láǹkà fúnra wa ní gbogbo ìjòkó wa ni abẹ́ ìbẹ̀rẹ̀ kila náà ní kí a wà kíkí dì sí àwọn àyà kí àbá fi síde kíra náà fún wa a ti ka àwọn àyà kan síwájú kí a sì gbọ́ àwọn ìtumọ̀ nínú àwọn àyàtọ̀ àti kàṣíwájú kí àfa fi síde tíra yìí gẹ́gẹ́ bá ti sọ fún wa pé ní gbogbo tí àfa kójọ nínú tíra kìtàbù tàwíìdì yìí òun náà ni àwọn àyà al-Qur'an àti àhàdíta nabi muhammad sallallahu alaihi wasallam àti ka àyà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àti ka wa akika aya walakodi ba'athna fi kulli ummatin rasula ani ibudullaha wajitanibu togut akika wọn afura pẹ̀lú àwọn ìtumọ̀ rẹ̀ àti àwọn àlàyé tí àwọn ọmọ kéwà bá ṣe nínú kíra fatah majid yìí lẹ́yìn àtúkà aya suratul isra wa qada rabbuka an la ta'budu illa iyyahu وبالوالدين إحسانا كده فالي آية يا أكي آية تتوى عن سورة النساء واعبدوا الله ولا تشركوا به شيئا قصلا كما دعا كما وبا so nínú àwọn àyà yìí òun náà níbi kí adìbẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ yìí òun náà ni ààyè ìtọ́wà nínú sórọ́tù al-an'am ààyè bí ààyè mẹ́rin iná ni àfọ́ àmú wá tí ààyè náà tẹ̀lera wọn inú sórọ́tù al subhanahu wa ta'ala aya 151 nínú suratu al-an'am títí dé 153 tọ́lá sọ pé ní a'udhu billahi minash shaitani rajim qul ta'alaw akidu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a wa bil walidayni ihsana ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ fún wa ní ìjẹ́kó tó lọ òun ni àwọn bá ń pè ní àlèwọ̀sọ́yà aláṣàrà àwọn àsọtẹ́lẹ̀ àbí àwọn òfin mẹ́wàá ọlọ́run bá kó jọ sí abẹ́ àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn afọ́ wọn ń pè ní àlèwọ̀sọ́yà aláṣàrà àyà tó tẹ̀lé òyìn sọ fún wa pé ní wàlá taqrabu mala al-yatimi illa billati hiya ahsan kí dé parí àyà yẹn àyà kẹta rẹ̀ òun wá sọ fún wa pé ní wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون eléyìí ni àwọn àsọtẹ́lẹ̀ ọlọ́run tó sọ fún àwọn ọmọnìyàn àwa mùsùlùmí ọlọ́run sọ ó fún wọn ní àwọn àsọtẹ́lẹ̀ yìí tá a bá tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run tó wà ń bẹ̀ á di olùpayọ̀ ọlọ́run tá a bá sì jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba àti wàá nú àwọn tọ́lọ́ ọlọ́run pèsè àlùjánnà kalẹ̀ fún ọlọ́run tó fi wá sínú wọn tọ́lọ́ sọ pé ní أعدت للمتقين الجنة أعدت للمتقين àlìjẹ́nà tí a pèsè kalẹ̀ fáwọn olùpayọ̀ ọlọ́wọ́n ọba àwọn ọ̀nà táwọn ajá tágbà jẹ́ olùpayọ̀ ọlọ́wọ́n ọba òun náà ni àwọn òfin ọlọ́run tó wà nínú sóràtà kà fún wa yìí ayẹ̀ta kà fún wa yìí kí gbogbo ẹ jẹ́ òfin mẹ́wàá nínú àwọn òfin tó wà nínú Islam mẹ́wàá lọ́lọ́run kó jọ síbí ẹ̀yẹ káwọn kọ́ wo àwọn mẹ́wàá yẹn náà kátó wá bọ́ síbi àlàyé rẹ̀ àkọ́kọ́ nu àyà yẹn ọlọ́ni anlá tushriku bí iṣẹ́ a ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run èyí nǹkan ní ìmánì tó jiná nìyẹn ìmánì tó jiná kóró tó ṣe déédéé pẹ̀lú bọ́lá ṣe fẹ́ tánábì jíṣẹ́ rẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ìtọ́tẹ̀lẹ̀ ni wabli ká máa ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì odi méjì ẹ̀kẹta wàlá takitulu awladakum min imlaki ẹ má ṣe máa pa àwọn ọmọ yín ní kìtorí òsì kìtorí kó bóyá àkòsí dájẹ oúnjẹ onímọ̀ fáwọn ọmọ yìí ká máa pa àwọn ọmọ yẹn ìjà sàlẹ̀ fún wa ń jọ pé ní oyún ṣíṣẹ́ kìtorí pé ní àlówó táyì tọ́mọ òun náà ti wà lábẹ́ ntẹ́lọ̀ ń kọ̀ fún wa ń bí látàkìlú awladakum min imlaki èyí ni òfin ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ ń fún wa ń bí áyà yìí òfin ẹlẹ́ẹ̀kẹta ni wàlá takrabu li fawahisha ma zahara minha wa ma batana ẹ gbọ́dọ̀ súnmọ́ gbogbo tí ń jẹ́wọ́ àbàjẹ́ corruption yẹn ó sì déédéé ìgbìyànjú kíjọba wa ń ṣe lónìí ìjọba tó wà lónìí lónìí so war against corruption la taqrabu al-fawahisha ma zahara minha wa ma batana ẹ gbọ́dọ̀ súnmọ́ gbogbo wa ìwà àbàjẹ́ èyí hàn bí àti èyí pamọ́ òfin kẹrin nìyà òfin ẹlẹ́ẹ̀karùn-ún wàlá taqtulu an-nafsa allati ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tọ́lọ̀ ń ní pípa rẹ̀ èyí gbogbo ẹ̀mí ọmọnìyàn ni ya yálà ó jẹ́ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí a gbọ́dọ̀ pa ẹ̀mí kan a gbọ́dọ̀ tàjẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀tọ́ so àlàyé ń pọ̀ lórí ẹ̀ àwọn ẹ̀tọ́ yẹn òfin ẹlẹ́ẹ̀karùn nìyẹn so àrí márùn nínú àyà àkọ́kọ́ ọlọ́ni zalikum wasaakum bihi la'allakum ta'qilun ìparí àyà àkọ́kọ́ nìyẹn àyà one hundred fifty one one hundred two lọ́jọ́lé ọlọ́run wa ń tẹ̀síwájú pé ní wàlá taqrabu mala liyatimi illa billati hiya ahsan èyí òfin ẹlẹ́kẹfà ẹ má ṣe súnmọ́ jíjẹ owó ọmọ òrukàn jíjẹ owó ọmọ òrukàn ní ti ọ̀nà ìbàjẹ́ ní ti àbòsí ẹ gbọ́dọ̀ súnmọ́ bèlè pẹ́kì ẹ̀ wá ṣe òfin kẹfà nìyẹn òfin keje wà áwùfù lè kẹ́yìnlá wà ní mizan bilqist ẹ máa kún òṣùwọ̀n yín ẹ jẹ́ kó máa kún bébí tó yẹ kó kún dé àti scale tá a fi wọn nǹkan oní nọ́mbà òun ni mizan alikẹ́yìnlú òun ni yíjà máa fi ṣe òṣùwọ̀n méjèèjì ọlọ́run pàṣẹ kí a máa ṣe òṣùwọ̀n náà kó máa ṣe ní èyí ń jẹ́ ọwọ́ lára àwọn ìwà ìbàjẹ́ tí ọlọ́run kọ̀ fún wa nínú Islam ká máa dí òṣùwọ̀n kù kí ọlọ́run ṣe pẹ̀lẹ́ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ nínú suratu al-mutaffifin wailul lil mutaffifin alladhina idha iktalu ala an-nas yastawfun wa idha kaluhum so ọlọ́run bá pàṣẹ kíkà máa pé òṣùwọ̀n bì ìpé òṣùwọ̀n yìí ìtumọ̀ rẹ̀ wá fẹ̀ bóyá ẹ̀kọ́ ń bọ̀ wá bẹ̀ insha Allah tá gbọ́ àwọn ìtumọ̀ tó wà lábẹ́rẹ̀ dáadáa èyí ni àṣẹlẹ̀ keje òfin ẹlẹ́kẹjọ nínú àyà yìí wáyíza kúlítún fàádìlù kẹ́ẹ̀bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kí ó ṣe déédéé ẹ sọ̀rọ̀ dọ́gbadọ́gba ẹ sọ̀rọ̀ déédéé ẹ sọ̀rọ̀ òótọ́ gbogbogbò kí òkó rí kọ́bà kọjá láàrin ara rẹ ni láàrin mọ̀lẹ́bí rẹ láàrin ọ̀rẹ́ rẹ tó fẹ́ràn jùlọ ẹ bá fẹ́ sọ̀rọ̀ láàrin àwọn ọmọnulé kásì déédéé wàlẹ̀ òkànnà dà kórìbà wàbí ahadillahi awfu eléyìí ni ẹlẹ́kẹsàn-án so wàbí ahadillahi awfu gbogbo àdéhùn tẹ bọ́lọ̀ ń ṣe ẹ̀pẹ́ àdéhùn ọlọ́run ẹ̀rì pẹ̀lẹ́kẹsàn yìí kan alágbára òfin kó gbogbo ẹ̀ káàkiri wíwọ̀ kó sínú àti gbogbo àwọn òfin ìmí ìkẹ́lọ́ ẹlẹ́kẹsán nìyẹn gbogbo àdéhùn undertaking láàrin wa àti ọlọ́run ọba tó ṣe ẹ̀pẹ́ àdéhùn náà zalikum wasakum bihi la'allakum tadhakkarun eléyìí ni àwọn àsọtẹ́lẹ̀ àwọn òfin tí a ń ṣe fún yín kẹlẹbà máa kí ẹ lóòrèkóòrè kẹsì máa ronú sí kẹ máa gbìyànjú àti máa mú lò ẹlẹ́kẹ̀wàá وأن هذا صراطي مستقيما gbogbo àwọn òfin tàkà lẹ́kùn yìí ọlọ́run ní òun ní ọ̀nà èmi ọlọ́run tọ́tọ́pọ̀n tẹ́ bá ń tọ́ òun náà ní ó gbẹ̀yìn wà lè jẹ́nà ọ̀nà ọlọ́run ní tọ́lọ̀ fẹ́ tọ́lọ̀ fẹ́ ká máa tọ̀ tẹ́ bá tí wọ́n ń tọ́ yóò gbẹ̀yìn débi ìyọnu ọlọ́run ìyọnu ọlọ́run yóò gbẹ̀yìn wà lè jẹ́nà ọlọ́run kò sí bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa so àṣẹtọ́wọ́ wa bí ilé ọlọ́wọ́ ní fattabi'uhu ìlànà yìí gẹ́ni kẹ́ máa tẹ̀lé èyí ni òfin kẹwàá ìlànà gẹ́ni kẹ́ máa tẹ̀lé wala tattabi'u subula ẹ má ṣe tẹ̀lé gbogbo àwọn ọ̀nà míì tó wá yà kó o lójú ọ̀nà yìí gẹ́gẹ́ bá ṣe di kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà yà kútukútu yẹn zu àwọn ọ̀nà yà kútukútu kó o lórí ibi ìlànà ọlọ́wọ́n báyìí ní àsìkò tá a wà fatafarraka bikum an sabili tẹ́bá tẹ̀lé àwọn ìlànà míì yẹn òun náà wàá pín yẹlẹyẹlẹ kúrò níbi ìlànà tọ́lọ́wọ́n báyìí zalikum wasakum bihi la'allakum tattaqun eléyìí ni àwọn àsọtẹ́lẹ̀ tí a ń sọ fún yín kẹrì bá jẹ́ni kí ó payọ̀ ọlọ́run ọba kẹrì bá jẹ́ni payọ̀ ọlọ́run so ẹ̀yìn ni parí àwọn òfin mẹ́wàá yẹn àwọn òfin mẹ́wàá yìí gbogbo ẹ̀ náà ló wà nínú oṣù Ramadan tá a ti parí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin yìí wà ń bẹ̀ torí pé ní Ramadan ó ń pìrìpì àwa wọ́n fẹ́ pìrìpì àwa kí báwo láti wà nínú mùtàkì ni báwo láti jẹ́ ìbẹ̀rù Ọlọ́run ọba kutiba alaykum siyam kama kutiba alladhina min qablikum la'allakum tattaqun ẹ wò parí àyà yìí náà la'allakum ó fi hàn pé ní tabatẹ̀ láwọn ìlànà mẹ́wàá yìí òun ló gbé wa dé ipò àtàkùwà ìbẹ̀rù ọlọ́run ọba ìpayọ̀ ọlọ́run tẹ́kù náà ni rasul hikma ìpayọ̀ ọlọ́run òun náà ni olórí ọgbọ́n bójú kéèyàn ọgbọ́n tó kí ọba sí payọ̀ ọlọ́run ọba fún òmùgọ̀ ni bójú kéèyàn ọgọ̀ tó kí bá ń payọ̀ ọlọ́run gbogbo òṣèṣì rẹ̀ òun ni ọ̀gá àwọn ọlọ́gbọ́n kéèké òun ló wà lójú ọ̀nà kí ọgbà àríkẹ́ ọlọ́run kí ọ gbà kó fi là níwájú ọlọ́run ọba kọ́ kó fi wá sínú àwọn olùpayọ ọlọ́run náà ọlọ́lá ilá ìlọ́lá so àwọn apàdà sẹ́yìn ká gbọ́ àlàyé kí àwọn àlùfáà ṣe fún wa nípa àwọn òfin mẹ́wàá wọ̀nyí àwọn òfin mẹ́wàá yìí ìbẹ̀rẹ̀ àyà ọlọ́run sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìpè ní kúl sọ báyìí ìrẹ́ Muhammad àwọn kúlíkúlí tó wà ní alukur'an ó wà lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè kúlí yẹn ó wà nínú mọ̀jíza alukur'an karim ó wà nínú àwọn ẹ̀rí tó gbọ̀ngbọ́n tó fìdí múlẹ̀ tó fi hàn pé ní alukur'an kèsì pé àmì Muhammad sallallahu alayhi wa sallam òun lọ dàrọ òun kọ́ lọ dàrọ fún ara rẹ̀ ẹnìkan náà àwọn àwọn kan tó ti kọjá lọ láìpẹ́ yìí náà ni ìfẹ́ dàpọ̀ ẹ̀ kíkó kí bọ́sálì kìámà kọ́ kọ́ dáríjì kọ́ dáríjì gbogbo wa náà nínú àìgbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ òun ọlọ́run sọ òun suggestion òun suggest pé ní gbogbo kúlì tó àwọn Kùránì ẹ mú kó ń bẹ̀ pé ká mú kúlì yẹn kó nu Kùránì tó pé kọ̀ gbálá káyé kí ẹ̀ mú má tó kọ́ sọ pé ní àmẹ́bí tó sọ pé kúlì fún ojú kúrò láyé kí náà kan rí mi kúlíkúlí á kàn wọ́n bí sínú Kùránì sẹ́ni pé ní làkàrí òkèdè olùkòdó láàrin yẹn so aláàfin ẹyọ kan báyìí ọgbọ òdínkù ní kúrò lálẹ́ kúrò ẹni bá ṣe ẹjọ́ máa máa ṣe bẹ́ẹ̀ o ti takò ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti yí ọ̀rọ̀ ọlọ́run bá padà ọlọ́kọ́ làwọn kò mẹ́ kátà sọ pé ní kúlí ká pé ní ó ní very great importance in Quran Karim kuli kuli wà lálẹ́ Quran only ní ipò ńláńlá Quran òun gan ni àwọn ẹ̀rí ńláńlá tó mìíràn wá pé ní Al-Qur'an ànábì kọ́ ló kọ ànábì kọ́ ló sọ àṣẹ ni ń bí àṣẹ ni wọ́n fi ń fún un ara àṣẹ ni pé sọ báyìí kó sì máa sọ ọlọ́mílẹ̀ Muhammad sọ báyìí pé ní fún àwọn opposition àwọn tí wọ́n ń takò wá nínú Islam ta'alaw akilu ma harrama rabbukum alaykum ẹ̀sùn mọ́ mi ń bí kẹwa gbọ́ kí n kà fún yín àwọn nǹkan tọ́lọ̀wọ̀n ọba yín ṣe léèwọ̀lẹ̀ yín lórí ta'alaw akilu ma harrama rabbukum alaykum afọwà ibn kathir gẹ́bí àwọn tó ṣe àlàyé kìtàbù tọ̀hídì ṣe bẹ̀rẹ̀ àlàyé lórí àyà yìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mímú ọ̀rọ̀ afọwà ibn kathir wa qala li imad ibn kathir rahimahullah يقول تعالى النبي ورسوله محمد صلى الله عليه وسلم الله ما صفوا النبي لأكي جسير محمد يكيرون لنكم أبا قل صا لهؤلاء المشركين صفوا àwọn ẹlẹ́bọ̀ wọ̀nyí àwọn tí wọ́n ń bọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba alladina abadu ghayra Allah àwọn tí wọ́n ń sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba sọ fún wọn pé ní kún wọn wá kún wọn wá lísìkì kún wọn wá dẹ́kí gbọ́ nǹkan tó bẹ́ẹ̀ sọ fún wọn wa harramu ma razaqahumullahu ta'ala wọ́n ń ṣe léèwọ̀ nǹkan tó lọ́wọ́ bá jogun wọn ní aziki ọpọlọ àti àgbọ́yé àti ìjọmọnìyàn tó lọ́wọ́ fi kẹ́ wọn so gbogbo èèyàn wọn wá pasófo nípa lílo rẹ̀ pẹ̀lú wọn ò lo ọpọlọ wọn náà láti fi mọ̀ pé ní ọlọ́run nìkan ló yẹ ká ṣe ìjọsìn fún tààlọ́ àfáàní ìtumọ̀ tààlọ́ ó ní halummu ẹ̀súnmọ́ bí ẹ̀súnmọ́ mi wà ákùbalù ẹwáyìn átìlù kí n kà fún yín àkúsù aláìkún kí n kà fún yín kí n sàlàyé fún yín má haramà rabbukum aláìkún ìkí ọlọ́run ọba yín ṣe ní èèwọ̀lé yín lórí haqqan ní kí òtítọ́ la takharusan wala dhanna ní ìtọ́ jẹ́ òtítọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba kí kèé ṣe àròsọ kèé ṣe àròmúwí ikú bóyá bẹ́ẹ̀ lórí bóyá bẹ́ẹ̀ kórí kò sí ń bẹ̀ òdodo gbèsè rí gan nìyẹn bal wahyan minhu kọ́dà wáhàyí látọ̀dọ̀ ọlọ́run ọba ìsẹ́jọ́lọ́ wọn ni látọ̀dọ̀ rẹ̀ wà wà amúran min indihi àti àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run ọba náà subhanahu wa ta'ala kí wọ́n ní àkọ́kọ́ àwọn nǹkan náà àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣẹlẹ́wọ̀ náà òun náà ni anlá tushriku bi shay'a ẹ gbọ́dọ̀ pa kankan kọ̀mọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ gbọ́dọ̀ pa nǹkan kan kò mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala so àkọ́kọ́ náà ni ó ṣe dédé pẹ̀lú báàbù kí à ń bábọ̀ báàbù tawhid ọ kìtàbù tawhid so torí alákọ̀ọ́kọ́ yìí òun náà ni àbá mú àyà yìí wá kí wọ́n mú wá complete pẹ̀lú àwọn òfin mẹ́wàá yẹn kì torí àǹfààní kí ó tún wà lábẹ́ rẹ̀ tó sì so mọ́ra wọn àfáàní wàkàánà filikala mahazur bẹ́ẹ̀lá alẹ́ ìsìyàkú takidiru tabaníkáwòye sí àgbékalẹ̀ gbólóhùn yìí ní e, abẹ́ èdè lárúbáwá ó dàbí ẹni pé ní wọ́n fi ọ̀rọ̀ kan pamọ́ níbẹ̀ èyí ò níbi ìbẹ̀rẹ̀ gbólóhùn ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àfáàbẹ̀ kàtírì ṣe ń sọ kí ni fi pamọ́ tọ́gbẹ́ nìkan tí a fi pamọ́ yẹn ọ̀rọ̀ tó ti síwájú ó ti tọ́ka sí nǹkan tí wọ́n fi pamọ́ òun náà ni wàsọ́ọ̀kùn gbólóhùn wàsọ́ọ̀kùn anlá tushriku bi shay'a ọlọ́run bá ń pàṣẹ fún yín ọ ń sàsọ́ọ̀lẹ̀ fún yín òun náà ni gbólóhùn tí fi pamọ́ torí pé ní ètò ti wà níwájú òun ti tọ́ka sí qul ta'alaw akidu ma harrama rabbukum ẹ wá kẹ wá gbọ́ àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba sílé ìwọ̀lẹ̀ yín lórí àkọ́kọ́ ọ ń pàṣẹ fún yín ọ ń sàsọ́ọ̀lẹ̀ fún yín Allah tó ṣe kú bí ṣe ya kí ẹ má pa nǹkan kan pọ̀ mọ́lọ́wọ́n ọba wàlẹ̀háàdà kọ́lá fi áàkìrì àyà gbọ́dọ̀ kí amújáde ká ní ọpamọ́ kí amújáde yìí òun lọ́fà níbi ìparí Aya yìí tọ́lọ̀ fi wá mú jáde tó mú gbólóhùn yẹn jáde tọ́lọ̀ sọ pé ní zalikum wasaakum bí eléyìí ni àṣẹ tọ́lọ̀ ń pa yín àbí àsọ́ọ̀lẹ̀ tọ́lọ̀ ń bá ń sọ́ọ̀lẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ náà lọ́tọ́ àmà pé ní àsí wọ̀sọ́kún alákìṣìríkú bí i ṣe ya òun náà ní gbólóhùn kí ó wà níbẹ̀rẹ̀ òfin alákọ̀ọ́kọ́ yìí kí Ah, ọlọ́run fi pamọ́ torí ní tó tọ́ka sí kúlìtù àbá tó ń ṣe àlàyé kìtàbù tọ̀hídì fún wa ó lè wá wí báyìí pé ní fayakuna lè máa ná ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ń bì yìí yóò máa jásí pé ní haram aleikum ma wasakum bitariki yìí ọlọ́run ọba ó ṣe léèwọ̀ lé lórí nǹkan tó ti payín láṣẹ pé kẹ́ ẹ gbéjù sílẹ̀ kẹ́ ẹ jìnà sí nǹkan tó payín láṣẹ pé kẹ́ ẹ gbéjù sílẹ̀ kẹ́ ẹ jìnà sí kẹ́ ẹ má ṣe kí ni nǹkan náà òun náà ni mí náà lè níbi ìmọ̀ apá mí pọ̀ mọ́ lọ́hùn mí pọ̀ so Allah tó ṣe lè kú yẹn òun ni wọ́n gbé lọ síbi masdar so torí pé à ń tọ́wọ́ à ń bẹ̀ yẹn à ń masdariya so ipe ní ìṣirà ipa kankan mọ́lọ ọlọ́run ṣe léèwọ̀ ìtumọ̀ ní pé ní harrama rabbukum alaykum al-ishraka bihi ọlọ́run bá ṣe léèwọ̀ ilé lérí kẹwàá máa pa nǹkan mi pọ̀ mọ́lọ́run bí ìjọsìn ó ṣe léèwọ̀ wàfìlì mọ́gìrì dímùlì hisham fi qawlihi nínú tíra èdè lárúbáwá gírámà gírámà lárúbáwá kí àfa ibn hisham tó kójọ wọ́n sọ báyìí nínú tíra náà pé ní fi qawlihi ta'ala wala tushriku bihi shay'a sab'atu aqwal ìpè tàbábẹ́ sọ̀rọ̀ nípa ìrọ́bù ẹ̀ lọ́dà àwọn onínáhù nìyí o ní gbólóhùn ọ̀rọ̀ méje ojúpẹ́ ọ̀rọ̀ méje náà lọ́wà ní abẹ́ báwo láti ṣe ìrọ́bù Allah tushriku bi shay'a ọ́ ní àmọ́ ìtọ́ dáa jù nínú àwọn ọ̀rọ̀ náà òun ni ká sọ pé ní haza alladhi zakarahu ibn kathir òun náà ni kí afa ibn kathir tó mẹ́sàn yìí ipe ká sọ pé ní wasaakum bi tariki minal ishraki bi harrama alaykum ma wasakum bi tarkihi min al-ishrak bi ọlọ́run ọba ó ṣe ilé ìwọ̀lẹ̀ yìí lórí in tó parí láṣẹ àbí tó sọ àsọ́lẹ̀ fún pípẹ́ ìjìnà sí kẹ́ má ṣe súnmọ́ òun náà ni ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìmọ̀ pàtàkì pọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ̀yẹ̀lì bayyana lakum inú àwọn míì tó tó wáyé nínú àwọn ọ̀rọ̀ méje tí ibùn Hisham rí fáàsì àkọ́kọ́ ń bẹ̀ wọ́n láti mẹ́sàn yìí kí ibùn Kathir sọ pé ní wọ́sọ́ọ̀kù mẹ́rin gbólóhùn tá a fi pamọ́ mẹ́ ìkọlọ́ ọba ń pàṣẹ fún yín nínú àwọn míì tó wáyé pé ní bayyana lakum ọlọ́run máa ń sàlàyé fún yín bayyana lakum dhalika li an la tushriku ọlọ́run ọba ọ ń sàlàyé àwọn nǹkan tó gé èèwọ̀ kẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe fún yín kì torí kẹ́ má wàá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba فحسب الجملة من أحدهما وهي وصاكم وحرف الجر وما قبله من الأخرى so wọ́n wá pa gbólóhùn wà sọ́kùn yẹn wọ́n parẹ́ wọ́n sì pa gbólóhùn àrífò ah, járì náà wọ́n pa alẹ́ èyí ń bí bí tárìkì yàwó bá bá harfi jari yẹn wọ́n pa alẹ́ àti nǹkan tó tún wá lẹ́yìn wàlẹ́hàdà ìdá su'ilu amma yaqulu lahum rasulullahi sallallahu alayhi wa sallam qalu torí di eléyìí àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n pè wọ́n pé ẹ wá gbọ́ kí n kà fún yín àwọn nǹkan tó lọ́wọ́ pa yín láṣẹ rẹ̀ kí wọ́n bá bi wọ́n léèrè pé kí ni nǹkan kí òjíṣẹ́ Ọlọ́run bá tọ́ka fún yín tọ́sọ fún yín nínú àwọn òfin wọ̀nyí wọ́n sọ pé ní i'budullaha wala tushriku bihi shay'a watruku ma yaqulu aba'ukum ìtumọ̀ ènìyàn ìtumọ̀ kankan sọ fún ẹni pé ní ẹ máa sin lọ́ọ̀ nìkan ṣoṣo ẹ má pa kankan pọ̀ mọ́lọ́n bí ìjọsìn wákìlùkù máa yà kúlù àbá òkú gbogbo táwọn bàbá bàbá yín sọ yẹn nípa mímọ̀ pé nǹkan mi pẹ̀lú lọ́hún ẹ pàtì ẹ fi ilẹ̀ gbọ́dọ̀ ẹ̀ mà kàmá qala Abu Sufyan lè hàrí kàrí so eléyìí gẹ́gẹ́ ni èsì kí Abu Sufyan kó tó di pé ọgbọ́n sínú Islam tó sọ fún Harikat kó Hirakla ọba alẹ́ Rome ìgbà kí alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó kọ lẹ́tọ̀ sí àwọn ìlú àgbáyé lásìkò ànábì inú àwọn tọkọ lẹ́tà sí tó fi ń pè wọ́n sínú Islam òun náà ni ọbalẹ̀ ọbalẹ̀ rò tí wọ́n ń pe táìtì ọba wọn ní Herakla nígbàtí lẹ́tà dé ọ̀dọ̀ ọba yìí kí wọ́n ka lẹ́tà náà fún ipe aslim taslim yu'tika Allahu ajraka marratayn gba Islam kọ́ ọ̀là kúrò níbi ìyá ọlọ́run tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run fún ọ ní ẹ̀san àwọn iṣẹ́ tọ́ ọ bá ṣe lẹ́ẹ̀mejì ọ máa gbẹ̀san pọ̀ ń jẹ́ ọba rẹ láyé lábẹ́ àṣẹ ọlọ́run ọ máa jọba rẹ ń sẹ́ni kò ní gbọ́ alọ́lọ́wọ́ rẹ ẹ̀san ni ní kí dáadáa tọba ti lò nílànà tọlọ́wọ́n ọba ó kọ́ wa lọ pàdé ẹ̀san níwájú ọlọ́run níjọ́ àlìkè àmọ́ ẹ àlàyé ọ̀rọ̀ tó kún púpọ̀ láti attract àwọn ọba àwọn olórí yẹn sínú islam ìgbà islam kò pé kó o fi ipò olórí rẹ lẹ̀ eléyìí ni àwọn tó olórí wa mùsùlùmí ni wọn ò ṣe mọ́ yálà ní nàìjíríà ni àbí ní ìlú mi náà tó jẹ́ ìlú islam kún ó lo àǹfààní pé ní wọ́n ń pàdé pẹ̀lú àwọn olórí míì kó mọ invite wọn sínú islam wọn ò ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan míì tó jẹ́ nǹkan ayé iná ni wọ́n máa ń díìlì pẹ̀lú ẹ̀ tí wọ́n sì máa ń discuss àbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ lẹ́tà sí àwọn lọ́balọ́ba yìí ó pè wọ́n sínú Islam nígbà tí ọba wá dé ọ̀dọ̀ akílẹ́ta wá dé ọ̀dọ̀ ọba yìí ọwọ́ ajẹ́dẹ̀ bí àsìkò kí àwọn alárúbáwá àwọn Quraysh láti ilẹ̀ Mẹ́kà àkílùmí náà kí wọ́n máa ń ṣòwò lọ sílùú ìlú Rome àsìkò náà àwọn Lárúbáwá Mákà Kúrẹ́ṣ wọ́n wà ní ilẹ̀ Rome ní dídí àsìkò kí lẹ́tà dé ọ̀dọ̀ ọba yìí lọ́wọ́ ní a ó jẹ́ ẹ̀dá ọyẹ bá ń pe gbogbo àwọn ará Mákà tọ́bọ̀ wà ní ọjà ilẹ̀ Rome tó wọ́n rajà ẹ bá ń pe gbogbo wọn wá kó wọn wá dé ọ̀rọ̀ lọ́wọ́ lẹ́nu wọn wò lórí lẹ́tà tí mo rí gbà yìí ọwọ́ àpè gbogbo wọn gbọ́ wọn wá pé kí dé ààfin ọwá ní lẹ́tà kan mo rí gbà láti ọ̀dọ̀ ẹnìkan nínú yín láti ìlú mọ́kà ó ń pè mí sínú ẹ̀sìn kan tuntun tó ṣẹ̀ jáde tó gbédé ǹjẹ́ ara ẹnìkan nínú yín tó jẹ́ ẹni tó súnmọ́ jùlọ tó mọ̀ nípa rẹ̀ tó fún mi ní àbárí nípa rẹ̀ wọ́n ní a bẹ́ẹ̀ ni àbúsùfìyà rẹ̀ ni ọ̀nkù rẹ̀ ni ara wọn kò rẹ̀ ni ó súnmọ́ fámílì ẹ̀ ni ó kí dá nìyàn wọ́n bá kí Abu Sufyan síwájú bí ẹ ṣe wá kí síwájú ọba yẹn wá lo logic ó lo ọgbọ́n ó fi Abu Sufyan síwájú báyìí gbogbo àtúntò wájà lọ́lọ́bá yòókù kùrẹ́sì tó kù ó ní kó wọ́n tó sáfù sẹ́yìn ẹ̀ òun kọ́ pàkọ́ sí wọn àbúṣọ kọ́ pàkọ́ sí wọn ó kọjú sí ọba àwọn jẹ̀mọ́ náà kọjú sọba ọ ní èyí tẹ wà lẹ́yìn rẹ̀ ní kọ̀kọ́ dájú ọ̀rọ̀ kọ́ èyí jẹ́ wà lẹ́yìn yìí máa béèrè béèrè kan lọ́wọ́ bàbá yìí nìsín èyí tó wọ́n ṣe dáhùn ìbéèrè náà tó wọ́n fi purọ́ ẹ̀ka ara ṣẹ́jú sí mi pé ó ti purọ́ o tẹ̀kọ́ òun ò ní rí ojújẹ ṣẹ́kù sí ní mẹ́ni ó ṣẹ́jú ẹ bá bẹ̀rù pé ní yóò sì kankan mú yín tó bá ti ṣẹ́jú sí mi ẹ ti give sign yìí máa fi ojú purọ́ lórí ìyẹn so ìwà ọmọ bíire ń béèrè nísì so iná lọ́wọ́ bẹ̀rẹ̀ sí béèrè béèrè lọ́wọ́ mísà sọ́là so nínú àwọn àbẹ́ tó wá béèrè náà ni wọ́n mú wọn bí wípé tó ẹni tó kọ lẹ́tà sí mi yìí kí ni nǹkan ń sọ fún yín gan nítorí ṣe débí ni so wàhálà wọn lẹ́yìn ìfà ìmọ̀ Abu Sufyan ọgẹ́rẹ́ mi kọ́lé sọ̀rọ̀ sọ́lám láhùn aqulu la ilaha illallah àbúsùlẹ̀ wa sọ fún wọn ọba yẹn pé ní ike ń pè wá sí ni pé ní anna abudullaha wahdahu wala nushriku bihi shay'a ká máa sin lọ́ọ̀ nìkan ṣoṣo ká má pàǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run ọba wọ́n sọ fún wa pé ní kúlú la ilaha tufulihu ẹ sọ pé la ilaha ní ti òkítọ́ láti ọkàn yín wá kẹ bá ti wí bẹ́ẹ̀ ẹ jèrè so àtàwọn béèrè mi bóyá ẹ̀kọ́ padà dé orí àwọn béèrè yẹn jágbọ́ ni àwọn béèrè mi tó kù àti kí ni ìparí wọn wọ́n kàn yà síbẹ̀ níbí ni kí ọmọ wa níbi ẹ̀kọ́ tá à ń bá bọ̀ ìtàfẹ́lò náà ni pé ní náà òun náà ni pé òfin àkọ́kọ́ òun náà ní kí ni o ká máa sin náà nìkan ṣoṣo subhanahu wa ta'ala ká má pa nǹkan mi pọ̀ mọ́lọ́wọ́ ọba náà níbi ìjọsìn òun náà ni òfin àkọ́kọ́ tí ó wà nínú òfin mẹ́wàá yìí òun náà ló sì ṣe déédé pẹ̀lú báàbù kí à ń báàbọ̀ èyí ò kìtàbù tawhid tawhid náà ni ìmọ́lọ́run lọ́kan ṣoṣo ìmọ̀ọ́sìn lọ́kan ṣoṣo ká má pa nǹkan mi pọ̀ mọ́lọ́wọ́ ọba náà gẹ́gẹ́ bí àlàyé ta ti gbọ́ níbi abẹ́ ìtumọ̀ tawhid kí a ti ń bábọ̀ torí ìdí eléyìí àsìkò wá ti ó ti fẹ́ mọ́kànlẹ̀ báyìí so inshallah ọlọ́kọ̀lẹ̀ dá fún wa ní ìjòkó kí ń bọ̀ a ó máa gbọ́ àwọn òfin mẹ́sàn-án méjì tó kù àlàyé lórí ẹ̀ a máa kíkà fún wa lóògèrè báyìí mẹ́wàá yẹn inshallah èyí ni wa bil walidayni ihsana so ìmọ̀ọ́sẹ̀ dáadáa sí àwọn òbí wa méjèèjì ó ní òfin kejì tí a mọ̀ bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ ní ìyókò kí n bọ̀ insha Allah ta'ala so ẹni ìtawí náà kọ́mọ̀ kó gba fún wa ní ìbáàdà kó gba fún wa lẹ́sìn gbogbo ẹ̀yọ́ máa yá wa kí ẹ ṣe gbìyànjú ọlọ́run níjọ́ rẹ̀ yín gbogbo àná jẹ́mọ̀ kí àwọn jàǹfààní náà ọlọ́run níjọ́ rẹ̀ wa ọlọ́kọ́ gba ní ìbáàdà fún wa so ìjókòó yìí ó ṣe pàtàkì púpọ̀ ó sì wà ní tọ́jú ọ̀ràn yẹn lé wa lórí láti fi mọ ẹ̀sìn wa Islam ká mọ kí ni ọ̀là wa wájú Ọlọ́run kí a mọ̀ ṣe kí ni yóò jẹ́ àkóbá fún wa wájú Ọlọ́run tá jìnà sí ó sì pàṣẹ pé ká mọ̀ ọlọ́kọ́ sàlékún ìmọ̀ náà fún wa kọ́ sàlékún bẹ̀rẹ̀ fún wa hada wa sallallahu ala sayyidina muhammadin وعلى آله وأصحابه وسلم والحمد لله رب العالمين alhamdulilayi rabbil alamin adúgbò fún ọlọ́wọ́n ọba ọba tó yọ̀ da ìdíkò kí alẹ́ yìí fún wa pẹ̀lú ẹnu wọn bá ìjà ṣe yí ẹlẹ́kọ̀ọ́ fi àlùbáríkà sí gẹ́gẹ́ bí ìṣesí kí ìbẹ̀rẹ̀ bá wà ẹ̀ọ̀kà mi méjì torí àsìkò bismillah náà wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam. naam. náà náà ẹ ṣeun gan ìbéèrè yẹn wà very value ó wúlò púpọ̀ ó ìtún bùkátà àsìkò jù báyìí lọ ìkẹ́ ń bẹ̀rẹ̀ ni pé ní gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí àwọn ìpèníjà lóríṣiríṣi kí a mọ̀ sí challenges ó ń kojú àwa mùsùlùmí pàápàá jùlọ àwa ọ̀dọ́ ẹni tó bá fẹ́ wá dúró lórí ìsìláàmù tòótọ́ lónìí ó ti di àjòjì wọ́n mọ̀ nàka àjòjì sí pé ní gbédè o ìrú so kí ni ìmọ̀ràn kí a fún ara wa lórí eléyìí ìbéèrè yàwó abẹ́rẹ́ nìyẹn ẹ̀rí pé ìbéèrè yẹn so ó ní di kápẹ́ ní complete lecture so àmọ́ èyí ọ̀gá jùlọ náà ni pé ní kágbìyànjú káwádìí Islam yẹn tòótọ́ gẹ́gẹ́ bí àwọn ìjòkó jí àwọn àbáǹsẹ̀ lóríṣiríṣi wọ̀nyí ọ̀nà ìjálẹ̀gbà máa ń mọ kí ni pàápàá Islam náà nìyẹn tàbá kí wọ́n ma àwọn òkítọ́ yìí ipé eré ìgan Islam ah pẹ̀lú ẹ̀rí yìí pẹ̀lú aya Quran pẹ̀lú hadith pẹ̀lú àgbọ́yé àwọn àfáwa èyí ní Islam ó ti parí kámọ́wẹ́yìn wò má kámọ́wẹ́yìn wò má gbogbo gbókì òkọ́ jẹ́ kárí pé ní kámọ́ practice gbogbo tí wọ́n bá wá pè wá lẹ́yìn ẹ̀ kọ́ mọ́ pè wá ọlọ́run ní fara so lópin ìgbà pé ní àwà lórí islam ká ní ìpinnu pé islam náà láàmà sí láti pàdé ọlọ́run ọba tàbá dúró bẹ́ẹ̀ so àwà nínú àwọn tánábì ti sàdúà fún pé túbà lil ghuraba gbogbo kí ń jẹ́ oore àtọ̀dọ̀ ọlọ́run ọba àti ìyọ́nú ọlọ́run yóò máa wá wà fáwọn tí wọ́n jí di àjòjì yẹn so gẹ́gẹ́ bó ṣe wà nù hadith hadith ni àfáwọn máa kíkẹ́ béèrè béèrè yẹn kì bá islam gharib gariban wasayaudu gariban fatuba lilghuraba islam wọ́n bẹ̀rẹ̀ ní ayé anabi sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ ní àjòjì nǹkan kọ́mọ̀n jù òun náà ni ìwà ẹbọ ìwà àbàjẹ́ oríṣiríṣi àbòsí lóríṣiríṣi ìwà sìnà ìwà tẹ́tẹ́ títa ìwà ìmọ̀kan oríṣiríṣi anabi wa gbé islam ní wọ́n ń pè wọ́n ẹyọ̀kan méjì látòrí ẹnìkan ìyàwó rẹ̀ Khadija radiyallahu ta'ala anha ó dá àwọn méjì ọ̀rẹ́ rẹ̀ Abubakar Siddiq ó dá àwọn mẹ́ta ọmọ tó wà lọ́dẹ̀ Ali Abi Talib nínú àwọn mẹ́rin náà márùn so bí wọ́n ṣe ń pọ̀ ní àwọn tó wá jẹ́ mi jẹ́rí kí ń gbà náà àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí wọn pé ìwọlẹ́gbẹ́dẹ́ yìí tuntun lélẹ́yìí o so Islam bẹ̀rẹ̀ ní àjòjì àbábi wá fi ń yí àwọn sàábé nígbà náà pé ní islam yìí tó yọ padà wá di pé òun lọ kọ́mà kánibí tó kú láyé islam wá di kàtọ́ kọ́mà islam jìdí kàtọ́ gbàyè káàkiri gbogbo ayé tọ́wọ́ pé nígbà kánibí fẹ́ kú láyé kánibí sí hajjatul wada ọ̀nkántẹ́bù àwọn mùsùlùmí ní wọ́n wá láti ibi oríṣiríṣi àwọn ààyè tí wọ́n wá ṣe hajj pẹ̀lú àmì sàlásàlám tọ́pẹ́ àti ẹ̀ríkáyé wọn over ten thousand over fifty thousands ní wọn kì í ṣe hajj ànábi wa fi ń yé wọn gbà náà pé ní islam tó di nǹkan tó kọ́ mà nísìnyí o yóò tún wá padà sí ẹsẹ̀ rẹ̀ àná yóò tún padà sí àjòjì rẹ̀ àjòjì yóò padà síbẹ̀ ànábi wa ní dáadáa kọ́ wọn bá fún àwọn àjòjì yẹn so inú àdísí mi tọ́wọ́ sọ́lá yẹ́ pé ní ṣe èyí ṣe kí fi padà sí ní tòbítà kọ́kọ́ yà mọ̀ pé ní wọn ò tó nǹkan dàìmánà ìnàmbà iná wọn fi jájòjì ń gbà yẹn pèsè wọn tún akọ wa padà kéré ní iye náà ni àjòjì wọn fi padà dé àtẹ́mi rárá o ẹ̀ pọ̀ nígbà yẹn àmọ́ pípọ̀ lásán ni pípọ̀ bánzá bá àwọn ọ̀sán sí máa ń sọ́kó pípọ̀ lásán kí ò wúlò náà ni pé òtún ẹ̀pọ̀ ń gbà náà bẹ̀rẹ̀ àǹtò kẹsí wàlákin gùsá ka gùsá ọ̀sẹ̀ àmọ́ lásán ni gẹ́gẹ́ bí òfúùfù lásán tó wá pé ní kí kankan wá ti dé kankan gẹ́gẹ́ báyìí yóò gbọ́n kọ̀ọ̀kọ̀ kó nu Islam wọ́n kò máa kílẹ̀ wọn ìpáwọn tó jẹ́ mùsùlùmí náà gẹ́gẹ́ bí èyí hó kí máa hó níbi eré ọ̀sẹ̀ àbí bí kí kọ́ta bá ń sàn kí máa hó kí máa ń dájọ́ yẹn kí pé kí kankan bá kàn dé wájú bẹ̀rẹ̀ gbá kó o ti lọ mẹ́rin gùsá ọ̀sẹ̀ so àwa mùsùlùmí gidi báwo la ṣe wá wà nínú àwọn lásán yẹn oníkágbàgbọ́ yẹ islam ká sì dúó kí ká dì í mú ṣinṣin ká máa lò ó anywhere káwá kí ríra wa so lọ́fíìsì ni nínú campus ní school ni ní business kan ni ẹnu iṣẹ́ kan ni ká máa lo islam àdóṣì mọ́ rí pé wọ́n mọ̀ sí àgbéga fún wa kò sáyè mọ́ ni ìmọ̀lẹ́kí ń sọ díẹ̀ fún wa in tó ṣẹlẹ̀ sí mi personally last year ni a lọ sí Dubai fún conference gbogbo àgbáyé ló wá bẹ̀ ní conference yẹn anywhere in the world àwọn country tó participate ní conference yẹn nígbà tá a kà yóò fẹ́ lé ní nǹkan bíi thirty something countries like Arab country ni Nigeria bí ni Africa ni Asia ni anywhere bẹ́ẹ̀ sẹ́ wá rí mi kí mo wà lónìí yìí aṣọ kí mo wọ̀ yìí mo sọ wọ̀ yìí the same house I náà mo wà mo fi present paper mi ní conference nàìjíríà wọn ẹgbẹ́ mi nìkan náà ni mo wà lórí picture ìgbọ̀nsẹ̀ wà yìí tó pé wọ́n ti fún wa ní instruction tẹ́lẹ̀ pé ní ẹni kí n bá ń bọ̀ káwọ àwọn aṣọ aṣọ ìbílẹ̀ ìlú ẹnì kọ̀ọ̀kan ni kọ́wọ̀ wá so àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní òkè kí wọ́n ọ̀bẹ instruction yẹn bí kò ní kí wọ́n ní aṣọ kọ̀ọ̀pọ̀ wọ̀ òun ni aṣọ àwọn European àtàwọn alárúgbáwá kí wọ́n pè àwọn alárúgbáwá kí wọ́n wá bẹ̀ ká sọ kí ní márùn ká wọ kóòtù yẹn so dọ̀pọ̀lọpọ̀ many of them so ọ yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ wọ́n fojú sí mi lá kí bá kí n lọ bá ìgbógbó ọmọ wò mí everybody ọmọ wò mí ìwọ kí àjòjì pé ní ah ó kò orí lè jí wá ó kò orí lè jí wá láàrin wá ń bì í tọ́ ọ̀bọ̀ alhamdulillah ìyanu káwọn ṣe fún mi képe mi ìní ìnírankan ìyanu náà apèrè sẹ́yìn pépà nígbà tí apèrè sẹ́yìn pépà yẹn láti bẹ̀rẹ̀ àdánwò ọ̀jà tí ń gbé ògo yọ so wọ́n ní pépà tí mo pèrè sẹ́yìn gbà yẹn kálukú wà wọ́ndà apèrè sẹ́yìn jẹ nro àparí èmi jẹ́ jùpọ̀ gẹ́ẹ̀tì pé ní a ti parí yíká àtẹ́ǹdì àwọn ọ̀dà venue àmọ́ ti sọ pé ní àwọn select the best paper best paper mẹ́wàá at the end closing ceremony of the conference ni wọ́n announce àwọn pépà mẹ́wàá yìí the best paper mẹ́wàá èyí ní jọ́bi jọ́ kejì àbí jọ́ kẹta náà ni closing ceremony yẹn so ọ̀rọ̀ pẹ̀lú pé ah àwọn professors àwọn professors láti Saudi Arabia láti Kuwait láti Jazairi Algeria láti Morocco even láti Mauritania láti Malaysia from any angle in the country professors so ìjẹ̀lẹ̀ lálàá pé ní àbí mo jẹ̀lé so the same thing aṣọ tí mo wọ̀ lẹ́njọ́ close kan ní mo náà ni ìrùn kọ́ ẹ̀yìn mo jẹ̀lé ọjọ́ kò kọ́lẹ̀ kẹ́kẹ́ ọmọ kọ́lí ìtọ́wọ́ láti Sokoto university láti pàdé ó ní some eh, some little problem pẹ̀lú yàrá yẹn ọba mi nǹkan kájọ lọ sí àwọn yàrá yẹn ní airport so a bá lọ síbẹ̀ táwọn kan bẹ́ẹ̀ ṣe sẹ̀dúnmọ̀ nìyẹn jọ wá tó ọ̀hún pé ká máa lọ mo ní wẹ̀ẹ́ kí lọ́kẹ́ kí lọ́kẹ́ gbà ń bẹ̀ ń jọ wá mo ní àwọn kí wọ́n fi kọ́ ẹ̀ mọ́ ọ̀rọ̀ àwọn káàkiri lọ́wọ́ tí náà sì kí ní ọ̀sẹ̀ lẹ́mẹ̀ bá a sọ lọ nìyẹn ọ̀sọ́ wọn ní kí n lọ wọ́n bá débi kí wọ́n máa anọ́ǹsì àwọn pépàs yẹn wọ́n ní àwọn táwọn kí anọ́ǹsì okò ẹ̀ nísì kọ́mọ bọ̀ sọ́rí skéèkì ẹni táwọn kí wọ́n anọ́ǹsì okò ẹ̀ tí ọba kì sí ní àrá ni ìṣẹ̀lẹ̀ wọn nìyẹn tó gbogbo àwọn ẹ̀tọ́ táwọn òkun àti ọ̀nà táwọn fẹ́ fún un àti káńsù láti pè wọ́n pàjá àwọn míì ti lọ ẹni tí ọba ti sí níbi ìsọ̀rọ̀ wọ́n yẹn ń gbà yẹn so àwọn ti káńsù kìnní táwọn fún wọ́n wá pè ẹni àkọ́kọ́ so ọ jẹ́ pòfẹ́sọ̀ kan láti Algeria pòfẹ́sọ̀ yìí láti ó kọ́ ẹ̀ mọ́ so ọ̀wá dáhùn ó ti lọ kò sí ní stage ẹni táyé jòkó ọmọ Jordan ni táyé jòkó ní táyé jòkó sí ẹ máa ń bá mi sáwà lẹ́pẹ́ ní so ẹni yìí jìlọ ń jẹun òdúró kọ bẹ́ẹ̀ ìgbé dúró pọ̀ nǹkan yẹs ọ̀pọ̀lọpọ̀ ní dúró èmi gan ọmọ yìí kó àwọn bá yìí máa lọ sí. tọ́mtà yìí yẹn ni máa ń gbé ẹni kejì ní nàìjíríà from nàìjíríà adoktor abdulwahab abdulkadir ibrahim i don't believe it wàllayi làásì ìgbàgbọ́ kọ́ni ìwọ ni wọ́n kó kọ́ yẹn yẹn gbogbo àwọn nàìjíríà tó wà níbi conference àti láti sọ́kótó láti ìfẹ́jọ́ fún àbújá anywhere wọ́n ti sàkébí ìrìnkú wọ́n ti dìde ah so mo rí nàrà mi jẹ́nà ìgbà àṣẹ ní náà so mo wá lọ sí ní stage mi wá nílẹ̀ àkọ́kọ́ kọ́ stage yẹn gbogbo àṣẹ́ṣọ́ àwọn òpin ah ọ̀gbẹ́ni táwọn òpárọ̀ ọkọ̀ yìí <laughs> so mo kàn mí ní as example kíkà bá dúró we practice our Islam so ọlọ́run gan ló máa gbé wa ga kì í bóyá appearance wa àbí so sincerity tá a bá fi tá a bá ń lò sincerity tá a ń lò yẹn lọ́lọ́run máa pẹ̀lú wa ọlọ́kọ̀ọ́lọ́ nǹkan wọn pẹ̀lú wa ọlọ́run ọba so at the end wọ́n sọ wọ́n tún wá fún wa ní five hundred dollars ní wọ́n fún wa ní àsì ní ẹ̀bùn five hundred dollars ní wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa lẹ́bùn wọ́n tún fún wa ní certificate lọ́tọ̀ fún best paper yẹn ìgbàgbọ́ yẹn lè believe wẹ̀rẹ́ lẹ́yìn kí mo lè so ọlọ́kọ̀ọ́ kọ́ mọ sàlékún àpẹẹrẹ fún wa so in summary bóyá padà ní káyọ̀ méjì àpẹẹrẹ yìí dáadáa nípa ká sincerity ká sì máa lo Islam anywhere university ta wà kíkí tó ní nígbà wọn kọ́ dé university kẹ́kọ̀ọ́ débẹ̀ bí mo ṣe bí mo ṣe máa pí àná ni ọ̀kan wà nínú àwọn lẹ́kṣọ́rà tó kìkẹ́ fẹ́ pàdé mi tọ́jú ní bọ́lá kọ́bá yìí yọ àbáyé ni ìgbé ara àwọn boko haram ni ní ìrìnsẹ̀ boko haram so now alhamdulillah ọdún keje mi yunifásitì ni so bí mo sì kí wà mo sì ń bí sí àpíà náà mi àpíà ọlọ́sìn ṣe àgbéga ìsìn ṣe ìsìn ṣe àtìlẹ́yìn tó alhamdulillah so last month wọ́n fún wa lẹ́tà associate professor So gbogbo eléyìí ó fi hàn sí pé ṣe pé ní ìmọ̀ ṣe kàkà kúkú pé à ń sọ kí ni mọ́rùn à ń kí kan à ń kọ́pì àwọn kan so kálọ̀ islam wa láti bẹ̀ ọlọ́run sì máa so ẹ̀yẹ́ ká dúró di islam so ká gbàgbọ́ islam ká sì lo islam yẹn pẹ̀lú àwọn ọlọ́run ọba so insha allah ọlọ́run sì máa pẹ̀lú wa òun náà láwa ṣe gbogbo eléyìí ìkẹ́ ní sẹ́ ìsáfù ni òun torí ẹ̀kọ́ bá fi ń ṣe so àlìkíámọ̀ yẹn àkẹ́lọ́n gẹ́gẹ́ la focus òun náà ẹ̀kọ́ wà ní ọkàn wa gbogbo eléyìí àjámọ́ ni tó gbé ìjẹ́ ìfisọ́kẹ̀ ìjẹ́ ìdírẹ̀kẹ̀ ìdírẹ̀kẹ̀ pé ní ẹnìkan kan jẹ́ ìyẹ́ kankan so báwo láti àṣepàdé àwọn ọlọ́run ọba báwo láti ṣe orí ọlọ́run ọba kálò ìsọ́mọ́ kìnnìkan lò ó so that is our focus so ọlọ́run kọ́ pẹ̀lú ọlọ́run ọba so inshallah àwọn fi àsìkò yìí a ní conference ní islamic study ní ọ̀dọ̀ wa ní next week inshallah so ara wọn kí wọ́n wà fún pépà mbẹ́ ni dr alaro bẹ́ẹ̀ máa gbókọ̀ ẹ̀ abdulrasaq alaro from university of ilorin so eh, àwọn uh, others eh, kí ni àwọn àtúmọ̀ pépà inshallah tí a bá ní ọ̀pọ̀ kíníkì a lè yege ká tó ń gbé àǹfààní bẹ́ẹ̀ inshallah ọlọ́wọ́ sàlékún àgbọ́yé fún wa àsìkò so monday monday this coming monday ó ní open ceremony so láti ten náà ni ẹ kí máa bẹ̀rẹ̀ inshallah then tuesday ó ní alálọ́ máa present paper rẹ̀ yẹn that is a lead paper náà ni paper rẹ̀ on, eh, on tuesday àárọ̀ náà máa jẹ́ tuesday inshallah kí wọ́n máa fún wa láyè ọlọ́wọ́ sàlékún àgbọ́yé fún wa so هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله جزاكم الله